ẹ̀yin èèyàn lé bàbá wa eré ńlá wọ́n ń ṣe nǹkan àrà o wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n support àwọn ilé Ifẹ̀ market women pẹ̀lú oúnjẹ oríṣiríṣi wọ́n ní wọ́n dẹ̀ ban gbogbo àwọn group èyí tó yẹ pé wọ́n ń gbé owó lórí oúnjẹ ẹ̀yin èèyàn wa oúnjẹ ló yẹ kí ó jẹ́ nǹkan tó jẹ́ pé nǹkan tí ó jẹ́ kékeré nínú ẹ̀dá. E nínú ayé àwa ọmọ ènìyàn kò yẹ kí oúnjẹ wọ́n rárá ṣùgbọ́n nígbà tó jẹ́ pé gbogbo tòmátò ata ó ti wá di góòdù báyìí àwọn ẹlòmíì ò tiẹ̀ wá ń ṣe ọbẹ̀ mọ́ kọ̀ọ̀kan ṣọ̀ ni wọ́n ń sè wọ́n á yà da gbogbo ẹ̀ pọ̀ wọ́n á mú ráìsì wọ́n á bepo díẹ̀ sí oúnjẹ ti dé nìyẹn ìrẹsì gan ò ṣeé sè mọ́ ṣùgbọ́n bàbá wa wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nítorí pé wọ́n sọ fún àwọn tó ń ta oúnjẹ nínú ọjà wípé tí wọ́n bá ti gbé owó lé nǹkan tí ò yẹ kán gbé owó lé jù wípé àwọn máa lé wọn kúrò nílùú àwọn ni so wọ́n ní wọ́n ti reduce price àwọn èlò ọbẹ̀ èyí tí wọ́n ń tà tí wọ́n gbé owó biribiri lé ẹ̀yìn èèyàn lé bàbá wa ń ṣe dáadáa o nínú um, ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ló wà tó yẹ pé ìyà ń jẹ ṣùgbọ́n wọn ní kọ́ síwájú orí wọn pé ìyà ń jẹ wọn ọ̀pọ̀lọpọ̀ gan ló wà tó yẹ pé wọn ò tí ì jẹ oúnjẹ ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ débi tí wọ́n á rí wọn ò tí ì jẹun lẹ́ẹ̀kan lójúmọ́ débi tí wọ́n á rí ẹ̀ẹ̀mejì jẹ lójúmọ́ ẹ̀yin èèyàn. àwọn ìjọba wa dẹ̀ ní wọn ò dá sí ọ̀rọ̀ oúnjẹ tó wọ́n gógó yìí nítorí wípé kò kàn wọ́n ṣùgbọ́n àwọn mẹ̀kúnnù wọ́n ń pariwo wọ́n ń kígbe lórí ọ̀rọ̀ yìí wípé nǹkan tí wọ́n jù nǹkan tí wọ́n jù lóòótọ́ owó téèyàn fi ń ṣe ọbẹ̀ tẹ́lẹ̀ ní ìsìn kò tiẹ̀ tó ṣe ọbẹ̀ rárá mọ́ débi tá tó rata ṣùgbọ́n bàbá wa rí gbogbo ẹkún àti àròyé àwọn ènìyàn ìtorí ẹ̀ ni wọ́n fi gbé ìgbésẹ̀ tí wọ́n gbé yìí ẹ̀yin ará lé so bí a ṣe gbọ́ bàbá wa ní gbogbo bí wọ́n ṣe ń gbé owó lé iyebíye lé orí ata tòmátò tàtàsé rodo alubosa ah wọ́n ló ti pọ̀ jù wọ́n ní so wọ́n ti mú un ní òde tipátipá láti jẹ́ kí gbogbo àwọn owó tó ń gbélé ọjà wọn yìí kó lọ sílẹ̀ ẹ jẹ́ kí n kí ẹ̀yin aráalé ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola TV Mashallah Steve Inky. Mashallah Steve Inky. adúpẹ́ adúpẹ́ àtọpẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola TV ń kí o ó ní ẹ o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ̀bà tí subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí à ń sọ yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́pọ̀ òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV ọlọ́run elédùnmarè á bá mi gọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ àìlá. bí a ṣe ń sọ lọ wọ́n ní bàbá wa wọ́n ní wọ́n sọ wípé gbogbo bí oúnjẹ àti nǹkan ata tí gbogbo ẹ ṣe wọ̀nyí Wọ́n ní àwọn fẹ́ kí ó jẹ́ ohun ìgbàgbé ní ilé Ifẹ̀. Ẹ wò ó, tí bàbá wa ṣe ń ṣe yìí, tí a bá rí àwọn ọba bí márùn-ún kan àbí mẹ́jọ tí wọ́n bá lè máa ṣe bẹ́ẹ̀ nílùú wọn, ó máa rọ gbogbo èèyàn lọ́rùn. Torí kì í ṣe gbogbo nǹkan náà ni a máa máa ṣẹ̀ṣẹ̀ máa dúró de ìjọba kó ṣe. Ẹ rí pé nígbà tí bàbá wa Erin ńlá, Kábíyèsí Ọ̀mọ̀wọlé Fọ̀ríadé bàbá wa adéyẹyẹ nígbà tí wọ́n rí i pé àwọn ìjọba ò tètè ṣe nǹkan tó yẹ kán ṣe ṣe bí àwọn dẹ̀ ṣe fúnra wọn wọ́n dẹ̀ ṣe fúnra wọn because tí ó bá tu ará ìlú òun náà ni ó máa ro àwọn náà lọ́rùn. ìyanlé wọn ní inú kábíyèsí dùn sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìpè inú àwọn ará ilé Ifẹ̀ dùn sí kábíyèsí nítorí nǹkan tí wọ́n ṣe fún àwọn ará ilé Ifẹ̀ kì í ṣe nǹkan kékeré nǹkan má lè gbàgbé ni èèyàn mélòó ló lè ra nǹkan oúnjẹ tó máa fún àwọn ará ìlú ẹ̀ ẹ̀yin náà mọ̀ pé nǹkan tó lágbára nìyẹn ẹ mọyì àwọn tó ń gbé ilé Ifẹ̀ ni Ọlọ́run máa ran kábíyèsí lọ́wọ́ á dẹ̀ máa wà pẹ̀lú Queen Naomi ìgbà wọn á tu gbogbo wa lára ní agbára Ọlọ́run a fún yín ní gist ni Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín o Okay, okay. ni ọlá yín á máa lọ ọlá yín ò ní o please share this video like and subscribe god bless you all.